ani ni page one ni tambihu ulil albab oki al muqaddima muqaddima no bi sana ka a to bo to bidin abi ka sana ka o yo bidi uwe non oki na alhamdulillah isana pataki tara isana hi abo o igama o oh mori hovin nahmaduhu agbabo di ya gaman ya gama wa nasta'inuhu di si ogun banin ونستغفره دي شيو جيبان ونعوذ بالله ديا ديا مسلين بهور عمرهن من شرور انفسنا هوني وديبي ايوان وطن وسيئات اعمالنا ati udibi okoroyin yani wa min shururi sayyiati amalina ati udibi na ka odu turu koro di ya ye ya pe ngosere hu nan man yahdihi allah ozono mori ora abro fala mudillala enyo ni kunyunguo wa man yudlil odono mori orevu fala ha di allah enyo na nyunsho zo wa ashhadu an la ilaha illa allah wahdahu la sharika la ma mi venu ki o mori hi o isa enyi sana ho hake za hulide ida ebu mori on nyacho chocho di me ha hi na ni ka ɔdɛmɛ kaaki waka ne nu ne use bɛ hore john daasi de nu jama kare ama owoti ni shahada bɔl zaa shahada yɛ ŋwani ɔbɛbi mu tɛmi ame kaayin ɔdɔ na ana mi shahada yɛ ɔza eyo nyi ɔbɛn waa wana shahadu an la an wana shahadu an wana shahadu an la ilaha illallah no wa ashahadu an la ilaha illallah individual mi shahada no na ɔdɔ maa ka yie dɔki wahdahu konya tɔtɔ tso mori hɔ n'ɔbɛn la sherika lahu ɛɛ nyɔhi ni yɔ ɛɛ nyɔta ɔbɛ yɔ. وأشهد نمرة مذينني أن محمدا عبده ورسوله كنت مريه فتاكتا كنت مريه محمد أريه مريه أبني دولي أكتوانن صلى الله عليه وآله وصحبه أجمعين أيه مريه نيتو أيه مريه أتنورا نيتو أنت مريه نو أتنيه داني أتصحابيان أراكي أراكي sahaba bɛkɛ ne de bɛ nyi ahalin domin ni ɛnɛ yi ba amma jana nyi ahal Naam. Ije da ina ije da ije da ina ije na si ina iba be an do da so do ka ahal o mini ani hin to muri kene. Di sahaba sahab do mini ene ne companion on to muri na ka ene ne ba ni yan. Era wo most of ani hidan dem companion an ene revin. Ne companion on to muri hi ani yan ene revin. Ije awo bo sho be ni ino do nyaran. Doki ya ayyuhal ladina amanu ya ya hel ni mun ne baba na ka ma hel na ka ka wa ni ittaqullaha ya mu mori ni ni am am voroka wanya ngwa ni ngwa ni ide ngwa hi angwa hi ana woro kanyi ide iza ngwa hi ana woro kanyi eh ittaqullaha na to ya mu mori ni ni igori angwa eh, hel mori ni wala tamutunna da su zai illa wa antum muslimun aka oyibi muslimin ka wa fede yo ni tete ayawde no oɗo iɗo mori yo seeɗa iɗo mori him e evi ihuwa wa hete to moni ki ya ayuha nnas maare he onnay ka ka wa ma he onnane he ittaku rabbakum yangwa hi yangwa hi ana nyonene alladhi khalaqakum anan ka kano tonene min nafsin wahida hunu uhu ko nyata to chon wa khalaqa minha zawjaha dotu hunu wonon ono hobanen which is osanen omori wa na hunu wonon pm ono ne dudu ba mehe wabasta huma anabi onyaye onyaye hawa umoriki wabasta minihuma rijalan kathiran wan nisaa dai ki kina kan ina ina ina ne imo non umori bara mani mani gara heten ison yi ila again ini ono ruta uta wana kunyile sute su again ngono ni adam ni hawa umori mani ko oreben wan nisaa atanyene ni oni mani lady di wataku wataqullaha alladhi tasaaluna bihi wal arham ki nyangwa hiyo umori ni were omori menyi mara ga kanya ngwahia omori nyangwa hia na nyone ndo omori remind ayin eneba na nyi ndo omori ko kwa kai na takullah nyangwa hia omori hinni alladhi tasaaluna bihi ona ka o se pesan ka gwo omori sono ni mu agwo omori manu sono ni mu agwo omori manu so sono ni doki wal arham ati una anai na kana onini uze anai na kana ono ige anai na kana ono na kaka uresi pesan ni inna allaha kana alaykum raqiba duwana ni nika pata kitara omori hi a ọwọ chi abisa no amene no omori o mi venuen aban we omori hi is all watchful of abisa no wana amene ni domori la kan ki ya ayu alladhina amanu ma hi onan ka wa dawo ni itakullah de nyanwa hi omori hi ni wa qulu duwa kanin qawlan sadida ile anan ka ka oboro ile anan jiri asu beat around the bush asu rirei do wanye dhe kara we rirei nini wavo kani street ananyi inirei yuslih lakum ka wa maana menini do wanye ngwahi umuni do wake dhe idhan do wakari igori irei nini wake dhe dhirei nini yuslih lakum wo moribi tinyo nini ama lakum ukora nini abana subo chenu kora ndo moribi wala unijo nini wa ikifre lakum zunubakum do moribi ajibi unini ini akobya unini wa man yuti'i allaha wa rasulahu umuri ke obuna bika ka asa so umuri hi da asa so ntu umuri hi fakodi fawzan azima ngbaza ne kaka odenu ozeyo nguri man ok ama bad obavire mosono non fa inna asdaq al hadith ok ile na bide ila hukere kere kitabullah ono bile ono wo wa asan al hadith ozana re kaka ganya hukere kere bolo hukere kere ne hadiyu muhammadin onobi ozuntun muri sallallahu alaihi wasallam onobi gaji ozuntun muri oyi muri atan wala ni to dok wa sharal umuri ene dibi hu kere kere ni rai muda satuha ono bana yaka a bana kuven ile wa wana na da bai na heken so asoda de beka obonizi wa aka wa aka da ka ile na da bai da doki phone ni wela ni yo weli phone wanyi bi weli phone anyu tu na kere ko phone enyi so ono so no ka bi na he ko hen ola aka ha maik onye ra ni <laughs> yo he yeri mike ono ni yo anyi bi ka yeru email a na ngitu cha na chere yi ono so ka na he na because enyi ama isa na ka on bi so na ka wa ada na da ka he ko bi wa me da anyi tu na ka a attach to it da anyi tu ka wa ma na me tu no no ba anyo do e hope ka wa anyi tu ara then wakulu muda satin bid'a di onto mori doki a bisan afika ka wa bo kube ina he konon ono be damen wakulu bid'atin dolala anan a be da me bem bana shoda ne ibu e nyi sana he da mozoza anun to mori sallallahu alaihi wa alihi wasallam kan wakulu dolalatin wakulu dolalatin fi nar a be da bem a bo ibu bem da ke inira o anun an ka be da me na nguni oyibun nam sonon yi kutubatul hajan yini page 2 now waka ni doki lamhatu adi sufiya so o kono sai ono ono flash out so ami sana sufi ono sha hi si tip yu sana hi sufi amadi ebe ma hozo tan sana hi kami ya yan agobidi asi keep record so ajin di ebe nyima ho ni ini ire na waka now aje na ọnụ ịna ọnị ọnị ọnị ya mgbe nọ na aje na anyị ee eh, eta eh, inihu rọbi ultani wabere mi irayi 1439 ọnụ ntụ mmiri mi hijira hụrụ maka na madina lọsaliri ihe na ya ka anyị 22nd ini december ina anyị hụrụ ebe anyị hụ na hi december irayi 2017 eh, bismillahir rahmanir rahim indire ho morihi ana ikopa rahman ana ngwayada ene honon arrahim dole ba to ran ngwayano wali kiyama rahman ayan bana ine rahman agobiki ochire ya no ruru onore banyi ni ayan bana ine rahim ama rahman agobika ayan bana rahman o ban ono be dutu aboda ine honon wa bi kafiri wa bi wa oko mori ah eh bi loko mori omori o si ayan bandos kanyo ama arrahim ayan ban is very restrict and never about over any wakana bil mu'minina rahima umurika na wali kiyama boss isn't any rahim is fa'il on the banana is na ka do go da puru ayamba ban any ho non e na puru i use it but ayamba ban any rahim on on banana na so fa'ala wazn fa'il wonon alhamdulillah alamin ka wasalatu wasalamu ala rasulillah oyiho morihi oniri enworan asalatu morihi oniri enworo morihi onitu onitu onto morihi odo waro wa ina aka salat o morihi o ji salat i malaika ni and the salat i malaika dole ji salat ai ni salat o morihi o e e ko no o itafoba an kan dai ni meka ka an dai na ani ayi ba kare na tẹkọ mori a masalatu asala ọmọ sọrọ kasalatu ntọ mori ọnà hun apẹsẹ alasa yọ nọwọ fún mori ọnà wọn aláìsí asọba dọkàlẹ àwọn sọrí àlà ẹnẹgún mori ọnà nọva káyé so salatu ntọ mori yìí ọnà bìkún ní ó pèrè tó ntọ yìí iná kan ní abọ so àwọn salatu mori wàá kàrí salatu mori jọ sàmà lẹbi náà yà ó èso wà káyé because àdúrà yìí ntụbiri n'aka ọmụrụ mmadụ duwa hụ na na ọ ọnaghị aka kọlibun dọfilin lahi ọnaghị ka amadiwa ayan ayan dị benaghị aka one taa ayan ya kwenye sa n'aka lahi ndị ayọ nyakwuhie ọnụ ahụ zekịsọ kalịsọ ọ ee pronounce ndị ama ayan ya ịzọ and then nkwata na ịkọ ọrụ anyị ya maskara ọnụ ọzọ nwa ya maskara ndị anyị kwere ka nam na anyị maskara nị na isele ndị anyị na na-abịa tasowa na ọdọ mahịka ihe toki asalatu morihi onri enworan salaman onetu onto morihi ala rasulillahi muhammadin ana muhammad ibn abdullah wa ala alihi atanihi dani wa sahabihi ati sahabian wa sallama tasliman kathiro atenworo oruru tawtaw ogobore ne tuwa tok ama bad o mabere moson non fa hadhihi risalatun osono non bi risalan ma ka isana risala ka ozo bi just a letter or an article hmm? dɔbile ire tse kɔ anɔ bɛ dɔbin ana ka kasabi risala so ire tse anɔ bin katabtu ha maa kyerɛ lu o ha zero le ikhwa o yi si kɔwɔ no ɛni brothers am um, enini brothers wal akhawat ati ni sisters ana kɔ yi sofiya umuman ina akida akidi rin rin yana ika enini Sufi sufi na mi na mi sufi ɛɛnyi. Eh, umuman generally a ah, bisu fi bim wa qaidi abil abbas ati aki akidi leleyin abul abbas ahmad at-tijani ahmad tijani wa atba'ihi atabana ka kosa sa waman ala na hajihi atabana ka e eh, yinuza na aruse hususan especially da wa akwalihi ati erini ẹni ọkẹrẹ ìrẹ̀rẹ̀ leti na nasabaha ila nabiyyi sallallahu alaihi wa sallam ɔkyerɛ eri nyɛ n'ɔka n'ayɛ e ka dɔsɔ na vayiru ntomori ko ntomori ɔmane kaara na ɔmane kaara no wa wadaa do kile mane kaziban wazuron wabuhtanan wazurman like ɔkyerɛ na ɔmɛ kile mane an iri tsi ɔbini iri ɛnɛ zɛ enyo ɔbin oporokoto ɔbin dɔbi ɛbayan ehunan ɔmane ka ntomori ko ntomori ɔmane ka no agbawo si weri alamatul ɛɛ eh, ɛyitiri ɔdi yɛ la wɔn sɔnnɔm ɛyɛ e bɛtinire yɛ n'ɔsɛ a wɔsɛ afi join ne kɛnɛ dɔki ana talakɔha daaka anahu talakɔha kɔnɔ ɔmaano kɛlɛ lɛ ɔmaano dɔɔ minhu hunu wɔn tomori alehi salatu wa salam oyi omori yi ɛɛ salatu omori ɔnere salama na ɔnere tontomori yɛn musaafa hatan daika baa kaan dɔma na kaa hunu limani na eyi bi eyi ba kyerɛ tu yɛn ɛɛ baa kaa hunu lenu yakuzɔ tan do nimani na eru ntomori laama naama dɛɛ e bɔ na asɔran. kaibo e din ebo no robe ebo na swara ebo e ni lejo din na bod ma ni ntu muri gede gede to kumre adom omre ye ni dok awalan onye se pa apon na nyoy ka enere onon ono bi lam hata ni na oyi se shile nu nan sana hi sufin dok ama loved aweri onwe kakaki asufiya kakon onwe kakaki sufiya fa innahu lam yakun mashhuran fil kuruni salata oy oy mon ay sona ka o gara heto bi o ngono nei o it's not famous it's not it's not well known ini century ana eta ana ana de parahu ana ko ntum mulio ka ka enyo banyi hu ntum mulio hayrul hayrul kurun qarni enum o um, um, eh, generation nan banyi kere kere ono ba na kemire emire o ran and then it's on it's on ntum mulio sallallahu alayhi wa alihi wa sallam ka yawa non ka omori o look at i a bother bim don to do mori discover ka yon to mori on organize hun on no ni hun do choose an do so to no ne on because enya ne bia na yan ko to mori aba ne bia na wana to hi bana to hi ada bani pana to hi on to no yake na to hi aba that at al jenu okay don to do mori do look at i a have a generation do discover ki generation na na bi sahaba ni any ayé ní lè suitable fún assignment ọ̀nà ni tax ọ̀nà ni dóò mórí dọ́lẹ̀ tọ̀ wá dọ́sẹ̀ wà mínísítà ni nà ndó tó mórí sàlám sàlám dáa kan ká xeyro kóró kọrò ni ká ẹni ehu ni generation ọ̀nà bi generation nà nà kọrò nà nà nà lè dídú àmì hàn mi súnmọ́ lẹ́dí nà yàlú nà ọ̀wà abẹ́rẹ́ man àtàwọn nàlẹ́ bá tọ́lá wàbẹ̀ anabi tábì oh, ò tábì anabi tábì anabi tábì hùn àtàwọn nàlẹ́ sàtọ́ anabi jẹ́ ní kíwẹ́ nìyí súnmọ́ tábì ò tábì hùn súnmọ́ ati areti abna ike mana ba tora ya na bitabi utabi three generation na nyubani three century na nyubani so oko chire no ode akoye ne num ode ode ye no monon hein hein ngore wa ina ma ustuhiro atakallumu biha ba'da zalik oki o wa na ngore in oi oi ko ga kuma ni pronounce and ak sofia va vele mi three century na nyon kila da ko kan kinahu nisbatun ila ahali sufa dɛbɛ nyi ki ɔkyɛ na wasana aba ayɛ de ɛne ahali sofa no ɛnɛ bɛ ahali sofa ibunu ɛɛ eh, arahwaayi ibunu hajjal alaskolani ini fatihul baari o discover isa o disco o describe israhi sofa ɔki sofa makanum fil masjid muzallam ahobin ini masalacin tó morihin masjid ɛɛ eh, masjid nabawi anayika ba ba ba mɛ o ture yin ɛ yɛrɛ nayika ɛbi duyuful islam ẹni ní ọlọ́gí islam máa ń la ahalalahu wàlá máa wà ẹ̀nà ìkí ẹ̀nà ẹ̀nyà ní èyí dá túmọ̀ ẹ̀dín náà ẹ̀nà ẹ̀nyà ọ̀dọ̀ náà ẹ̀nà ẹ̀nà náà yàtọ̀ ìpè ẹ̀nà ẹ̀nyà ọ̀dọ̀ náà ẹ̀nà ẹ̀nira ẹ̀dá nù so dáì kí ni mọ̀tàlá ṣe ẹ̀nira nù ẹni ní ọ̀nà sì yí islam ẹ̀nà ìka ẹ̀nà ẹ̀nyà ń dà ẹ̀nira ẹni ẹni sufa ẹ̀dọ̀ náà ahàlù sufa náà ahàlù sufa don't tó mo dáì kó tó mo ní take care of them ana ka bu hurera inan da bu hurera na ka e wona enya nda o on mi ni si kono e do don e do so okochi de no nas na baire wa adama na ka aje de ka o kisu vio na ka na halu ni ne yom ini anwa ino eh awliya rahman wa na al furqan bain awliya rahman wa awliya shaytan ni bun temiya tare o maniti ngure no ne ka akido no na adama na ka aje ke sana hisu yo na hisu fi ahali sufa de ni enenyi manen hata dai akɔkɔ asi akidire de nye hali sufa ka hali sufa ne they don't believe in quran they don't work with the sharia of quran ki sharia ne ba na asesa ewo to de ne hali sufa ne ne ba boya and then they they akɔrɔ explain ne hali sufa ɛni ɔna is all permanent they are try can they make way one way or the other then no then then ɛrɛ nye nwene da asai ka asai ka they depend on onto mori kuma they abɛn ne bɛ bɔ hizɔn they akɔ ndoye to there ɛnyi dɔn ne graduate hɔ dɔn ne hɔ dɔn. ọ̀dọ̀ ọkọ̀ bíi ní islam láì na ní àkọ́ṣọ́ náà èké tí ìjà nù ahàlùsù nù so ọkì ọ̀kyẹ̀rẹ̀ náà náà àbá yìí ní ní aṣọ mi níbi èyí yìn ọba yẹn ráúrá wàn anáyíká èyí wọ́n náà ehuhu wọ́ wọ́ arabic samsam ọ ẹ̀kẹ́rẹ́ nù nwunye ẹ́ ọ ọ̀nà lè sùfì ni

so eyo nyere ire na nka ene gure nsam sam yobin li'annahu law kana kadhalik lakila o ka bi ka bom yanu yan ga ka so fi aya na yob wakila da nan gida ka nisbatu ila safi al muqaddam bayna yaday illah o ke da nan ga ye isa na hi sufi ono bi ene ni bas na ba ire azna ga ka ene ini line ni papapan soft rope line no no saa hu ma ni ɔne ma nyanso fu ke ka sa line papa na ka line na guru hi mino kɔrɔ yi da ɛne ɛnwa da ne ahe ahe so fi dɔkɔ wa waayi ka ọbẹyà na ahịa sufi wakila nisbatu ila ila sọfọwati mi kọrikila dẹdẹ ngẹdẹ ka hẹ yẹ isẹ ne min ọnọba náà ka ẹ ní inú nínú múri hitum adana ahi sọfọwatu mi kọrikila ahi sufi dọkọ wa huwa gọlat ọsọmọlẹbi yóò yin lẹ anahu làwùkánà kàdálẹ kàlàbọyà náà àbíkè àbíkè ànírẹ mẹyànìyàn làkìlà báyà nílẹ kàkàn ànà àhíwá sọfọwì ni sɔfoa no a ne hyɛ hɔ da ahɛ no sɔfo yi ɔbɛyɛ no ahɛ ɔso pii dɔk wakil dade kan kwa huwa marufun ka ayɛ innahu nisbatun ila lubusi sufu suf ka abna ya ka eni ku suf yi hɛ ŋwɛn suf bi ɛɛ eh, ita ana ya ka dɔɔbi tanara to pɔ abiki dɔɔbi tumpa ha so adana ika enini eku itumpa hada ikene efi jairu na gobe da asen ne kukumu hala ita sam sam de ka kunyana no kene eni robo nyi oki e mani minisiban na yo ka isana eh, adana ri abobo no ana ki ibun temi a ona akurei sirna ni fatawa majmul fatawa ini volume 11 Toki li anahum kanu yalbisuna suf ida'an di zuhud ka agobi ke ne nima na aku be ne nima na echiri yusuf de ne echiri tumpa ha de no claim ka ene nyi zuhudu ana harem ene ere hono dizu anya ne rehari ene sika ne obo ene enjoy e hono do kwa mina le insof ini kami ebe ebe kaza na nina ama ebe ebe ki ochire no nina wadu talimi sufiya fil mizan al islam dati dati sana hisufi sufiya da shortini in islam lenaro diere kurbatan aw bu'datan an diere bo eh, bo bo kagul islam isana isana isana ka o shoda kagul islam o na isana ka ba shoda no very islam o ko ni papa ina asufiya isana hi sufism laha turukun mutaaddida enyi tori ko ni ni tawtawan katijania an kama yin tijania wal qadiriya dani qadiriyan wa nakshabandaniya dani nakshabandiyan wa shazaliya dani shazaliyan rifaiya والهاشمية والمحمدية واليعقوبية والناصرية والمسلمية والعلمية والبرهانية وهل الحق والجوهرية والرحمانية والغوثية والولي الإلهية وغيرها أي معنى نيوان إذا إذا Those, and those they claim, and then those are car. enemy kere ojozin. So doki wal Islam lahu tariqun wahid. Islam on man yuzi kunyara. Wa qala ta'ala dumulon ne baba na kan wa ana hadha sirati osodo non onobu zameni mustaqiman doje eteteren fattabi'u sa sanini wala tattabi'u subul da suna sa so di ni ana kuma na nyin fatafarraqu bikum an sabili na wana gawo ni hi dɔw bɛ jesu ni huro de dɔw gawo ni hi ozini eyi lenyi dɔw so ni hun ozam ɔwɔ dɔw so hun ozo mori hi ozo mori hi ɔnɔnɔ so ɔn tó mori sallallahu alayhi wa sallam ɔwɔ ni yasɔ ɛkɔ nya ni draw straight line isahabi a ma kɔ a line jose iwɔri e line ɔnɔn jose iwɔri e line like abana ama ɔtɔ hun na ni mori hmm, ni wɔn ka ozami hmm saa saa nini ayo mori sosa zo diliri ni wa aka ni a bi tari kenen a da nyi ze ni ya nyi da nyi ya zige a hiri ni ni so ama eni ni bana shoda hu no zo mori hin do mori ki zalikum wasakum bi osono non ono bi o kati to mi nyoy me wona ni ono bo non mi nyoy ka wona la allakum tatakun agudu we ni me ni ni isa wodu we ni me no na ka nyoma yo mori hin ono me o do ra ngun tari ka je ni ko ko ay ko ko moro oro ay ko nyoma yo mori hin bɔ kɔ na ne de yi omori hin anke mi ndị bidon de awon ma ka yano ayo omori hin ovin ɔkyerɛ ɔyɛ nan ka ɛyɛ bɔlɔ ka ɔya ɔdɔ na nyere ɔne ɔyɛ ɔyani ɔyani ama ki ɔdɔ imamu shafi ime imamu shafi ka ini ɔ dada ɔbɛ ni ɛɛ e, musonafo abdulrazak hmm abi imamu haki lɔdɔ

lahadakum ajma'in wa zo muri he muri an bola bola ama muri bana me agota me janna na yo de do na appreciate ozo no do me ka na ka do na huru de wo tore ko ah ozo de fa ona na do me ko appreciate muri oje onu je onu je muri toki asanian ogwohoban baadu sufiya anyi penyi ni sufi من الأو... من الأنبياء والأولياء الأحياء والأموات باسم التوسل أوكي أني إنني ني صوفي أنا إكا بني هسا حسن لمو مريهن إني النبي بني وايون أبني ني ولي تنال نايرا إنني أتونا إكريسو دي أكي بنا متوسل which is أنا أسي بسان أنا أسي مي أبنا ناك أبنا ني سيسان مو مريهن فهم يقولون دي أكا يا جيلاني أو شيخ جيلاني abdulkadir jelani waya inyas ɛwɔ inyas waya tijani ati ɛwɔ tijani waya rasulillah ɛwɔ ntɔnmuli hi gawusan wɔ madada ha yie sɔkun bawo yie sɛ idawun na wɔn wa mɛɛla na wɔn wa goyibɔ waya rasulillah aleikali mɔtamada dɔk ɛwɔ ntɔnmuli hi ɛwɔ ehyɛ ɛwɔ esinima kan ɛwɔ ehyɛ nwaa yɛrɛ na wɔn wa goyibɔ dɔk wɔlɔhu yanha ani du'a yi gayiri omuli yɛ ni mi ni yi yɛ ɔka ata yi sɔsa yɛrɛ man wayatabiruhu shirikan do mori hire ka ɔno na awɔ mɛ ɔno no la mi shirikun idi yakul inu no mori haka wala tadu min dunillah aso hi so san nire mo mori hin mala yan fa o kisana yan ka wa hi o o izu me wan fani wala yaduru weire hi o ezu kon kata tu wa hi o me wan fani we hi o zo ka kasa do we hi on fa in faalt do mori haka antu monika na me do na hi

ɔka ɔgɔhotan saa bisan ɔgɔhota baadu sufi a anyi nipa ne sufi yɛ atakiduuna ana yɛ ka adɛ ne nyɛ ɔte ne akida ne ne bɛ soɔ te n'ayɛ ne ne ana hunaka abdalan wa akotɔban ka anya dana yɛ ka bɛ ne ne ɛna edu omori rɛ som dɛ ne bi kutubin aka kutub pole ana yɛ ka ɔgɔdo oh, hu na abisa abisa bi ɔbɛn so idɛ nnɔɔ yɛ bɛ bɔ idɛ nnɔɔ yɛ bɛ bɔ ilɛ abɛhɛn idɛ irrespective of idɛ nnɔɔ no tena hikutu bi ɔwɔ so a maa ni nyɔ tene hɔ nom wa awliya danya ne ni ɛne ne wali ne ne yi sallama allahu lahum tashriful umur wa tadbiruha ana ko mori mana si ete hɔ nom do mori on kukusi kire wa won ka enno men mori on ta na ko nyɔ mo da ke mori mana se do mori ke no ko men de ne mana mi te hɔ nom ona mi ka ka awe de lion en awro kada aba awọwa na awọwa aba etuwa na etuwa ee nema na eduwa ahye ke na eduwa no abi edema ke na aka ahye te hɛ eh, ɛhɛtɔ eh, eh, ɛhɔnoma ɛtɔ ɛhɔnoma ma na edu ne kuku du so ele no na ɛyima ne nyɔ haki jawab al mushrikin omori ya omori ya adɔɔ bɛn a adɔɔ kaayi ohio ne ni ɛna akɔ ɛna akɔ ahekori nto omori yi na adɛ nɛn sɛmɛ amɛ hɔ wa osi dɛ omori aka hɔ wa osi dɛ ohe na nene so hina yasaluhum inu mana ika ha wa usi qala ta'ala do muri han kul man yarzuqukum minas samai wal ard ahwa usi kai ena mi provision on ni ena ena asho oyire on ni ihu on ni ena asho ho ni sama on ni na ti hu ni tezu aman yamliku sama wal absar ena nyukata tresu ile oyewa on ni atitula on ni

eneme ka anyị e, anyị yara ama ire na-ezi otu kọmanda ikuku atụta ya allah ọsọdọ bi direct translation na ama eneme ka anyị e, abi kaa fedi dọọdụ n'imozi dọọdụ n'ikwu yi because ọ n'ime okwu ahụ ụjọ nọ n'ọnụ yara anyị eneme ka ọ anarụ mma ya ere eneme ọdụm ụra ma nke ọnụ ama adwo mu yɛ na amɛ dan ke ɔna eya ka analo ma yɛ ɛyà ɛyà kò vero abili ɛyà kò yɛ di sisi belo ɛtɛ kunu gya ka yi dɔla wò kó ɔmɔli do di do gya ka se ka ɔla dɔla wɔn n'ɔyɛ la ɔra ojú ɔmɔli do ɛka adu gya n'ihu ɔma basawo de adu gya n'ɛdɔ kɔnɔ bi ɔyɛ akɔdɔ ka ɔnɔ ɔmɔde akɔ ama ne hika afɛdi nu se ɛnum abɔ wɔma nyu da biril amor ɛnaa mi ti ɛnaa mi ti rɛ ɛnaa mi ti hɔ no ɛnaa mi ti abɛrɛ ɔmɔde ka ama e e e ne hɔwa ose fasa ya kuu fasa ya kuu lona lɔ bɛn naa kaaka ɔmɔde hi yɛ dɔmɔde ka fakol ɛyɛ na kaakɔ ɛyɛ na ɛyɛ bɛ dɔ kaakɔ ɔmɔde yɛ ɛyɛ na kaakɔ ɔmɔde hi fakol kaayɛ wa ka afalata afalata takol anke bɔrɔ ka ɔnyɛ ma hi ɔmɔde yɛ hɔ. why ka omori homa na ama no anke bulu kwanya nwa ya nen because enyo nisika anasibochi inire no otron so ka beri na ma na ye e ma ndoto ama okwo omori hi izo inaje ene ma eh robian ohuna badu sufi yaljauna ɛnini eneze naare sasa na kaka evo mori hiobi indal masoi bijam kata otu a wallahu yakul omori hon neba wani aka ka wanyam sasuka allahu bidurin fala kashi fala ka omori omori ozama wure osu kanyo ɛmu e kata nyonyi enyo do na akara kuoze illa hu aka omori hono wanyam sasuka bi khairin omori eba shoyi do nyonyi kanyo fahuwa ala kulli shay'in qadir omori ona ono nyukata tore so a bisa bemin so enyo na rebu shoku ozewu anu mori mekan wallahu yaki anil mushrikin fil jahiliya omori la do kai inirei al mush inirei ni ni inu mu jahiliya inu mana ve islam mabe hina hina hina tanzilu bihimul masail inu wana ya kan kata o si ce ta tuwa qol do muri akan ko ma bikum min ni'matin fa min Allah ka ina etuni ni enworo muri ina yamba muri hi ye ka ina etuni na yamba ina nworo ni ye ki do muri hi okure ben thumma idha masakum dur ama ijen kata otuni kene fa ilayhi tajarun da ki do muri ono aba oni se bare so ka da ba oni na ri o muri hin thumma idha kashafa dur ankum omori ono ajora ashem kata koze unini idha farikon idha farikun minkum bi rabbihim yushrikun ijọ na ọdọ ipenye na ọdọ kwa mshiriku ogon ijọ awa na aza ide de yorian ijọ na awa na orian ka wa me ewa ma ni selemi ama sufi na na ngato na adọ na ato dai ka ya shehu na hen na hin dai kiso dɔki hɔmisan anato ɔhohi baadu sufiya ipanyi in sufi yɛtɛkiduna ɛyɛde nya kida akidi sɔre wahdatul ujud ka abisa na yi ne ho no ikonya rɔbin ɔno mɛ de bedo be careful waa translate la ilaha illallah a nya lɔrɔ na ke translation la ilaha illallah wɛn ni ɛyɛ so ɛyɛ so wati ni islam a abisi ni yi wɔ nɔ no ɛyɛ wɛ ibo kɔmɔ ni ẹ ọdẹ ma tún tilẹ̀ ti láyìláyì láyò ká sọsọ omori yìí then wọn náà akẹ́yin sọsọ ẹ ibò omori ọsọ ká abisa náà anyi omori and then sinai wọ adatun ojú ìdọ̀ ọ̀bùnà ẹ náà wà bọ́ ọ̀dọ̀ ọ̀nà ọmọ akéde ìdúrósọ la wàlí yà nẹ́nẹ́ ẹ ọ̀wọ́ hinna mi wali ojú òde wàlí so àánẹ́ ni dọtụ na ɛwura ɔmɔri jɛɛ yɛ kukuri ɛnɛmɔ eh, eh, mi ɛnɛmɔ eh, mi naka fɔlɛyi sanyi dahum xɔlikun idɛ nini ɛnyinsana tusa wamahalukin dɛɛrɛ nyinsana tum lɛyi sanyi dahum xɔlikun wamahalukun ɛnyinsana tusa dɛɛ ɛnyinsana tum ɛnyinsi difference ne ka yi ok ɔmɔri ɔtunan ɛhɛ ɛsanɛ na obisɔn ɔmɔri tun idɛ nini ɛnyinsa yabɔ falikuli xɔlikun abisa bimbana to walikuli ilahun abisa ah, bimbana hɛkɛ. ilahu ayaka ilahu almabud isana ahịa ka ahịa bụ wa aglabahum ọrụ ọrụ nini ya atakidu na bihululi zati lahi ka dene akudọtọ ẹjọ enakide e, e, na ẹsọtana ka umori ichi ihe tẹ ẹ e, tiri ụnụ n'omori hito fi mahalukọti hinu n'omori hito wa na hule ala arshi ka umori ya ire san lala asham so ọnọmeka enwere ọnọmeki halad ọkaaki ana man ahawa wa man ahawa ana ana man ahawa wa man ahawa ana نحن روحاني حللنا بدنا فإذا أبصرتني أبصرته فإذا أبصرته أبصرتنا حلاجكي أنا من أهوى إني ها eh hawa ya hawa don mi ni oisi anyi hawa ya hawi do ibi ha wo domin de sɔ dzi di so tsi vɛ de sɔ dzi wura bɛ va ɛ danyi hawan dɔzɔ kusago jani bi mana jama ɔnɔni bɛ ha bɔn ɔsɔ na ɔka yi adaman ahawa wa ɔka ma akama esiri o mori ɛma bo mori onimi kama esiri ya wa ma ahawa ana wa man ahawa ana ɛnyi yɛ o mori onimi siri ana aka mi mɔta sɛmɛ dɔ ni ma ne ka ɔka ayisɛ dɔ ni ma ne ka naha nuru ha mi akwụkwọ ndụ omori ụkwụ ebe ɛnibin halal na abada nan den ciye ta tudu fa nkonya nan ana ope wano no so agba wa faiza abusorita ni abusorita hu we simire wa shomurhiri wa iza abusorita hu abusorita na azaba omurhi ure ure ira ba hu amada di sheria yon sha anke ini topo ne mu na do shara na otoira nam eje tire nam azami azami tere bi a ene nkwara na ase wa keneme ono bi ukori bu na arabin eh ibu na arabi onya akida taw taw ka bi oni sufi asum an ma nwaje ni on na ke kai na ka ki al abudu rabbun wa rabbu abudun ya laita shiri mal mukallafun ka orihi al abudu rabbun orihi warabu abudun do mori on lebore hin ya laita shiri malimun kallafun ka ka ene akwụkwọ aka amina na ene mo dai ọba ene mo dai ọnọdụ ka ya mo dan eh eh are mo dai nwan were ka ba ni filosofi ba ni filosofia an falsafa on ani greek ani greek ni ɛni ɛnikɛni ɛyà tó dɛ ka yi ɛyà ɛyɛ create omori nkɛ ɛyà anyɛ daba nyɛ omori yi ɛ ɛhɛn ɛyà kaka nyɛ omori da nyɛ omori yà ake nyɛ omori ɛyɛ nyɛ omori yi ɛyɛ create omori nso ɛyɛ e mu omori omori yɛ nyɛ kata try rɛ safa wale disturb ɛmu e ɛhɛ ɔni ɔni ibi na arɔbi ɔna ɛkɔ ɛna ŋuna na so idɛ nini abiso obo omori yi ɔnɔ mɛ ɔdɔ na ami sufi ɛtɛrɛ e? ɛ dɔmu sufi nɛn dɔn ne ti ka abiso ibo omori yi dɛ nini.

ɛnna ɔwɔ mɔri ha nina ɛwɔ mɔri ha mi o ɛki eh, ɔwɔ mɔri ha yɛ ɔyɛ nebe nɔ wàmà lọ́hùn ìlà rọ́hìmún fìkà ní sátìmí. ẹ̀yin sáà yẹ ọmọdé yọ ọmọdé bẹ́ẹ̀ náà sọ ma kí pásítọ̀ náà ní chọ́ọ̀chì àwọ̀. àwọn ènìyàn wọ́n lè ṣe wíyá àkókò kí lọ́wọ́ ẹ̀ bá àwọ̀ yọ nù. èyí eh, sẹ́tẹ̀ ní kò ọmọdé yẹ ẹ̀ ọ̀ ìkẹ́ abe madaka nwa iko yadma msatu mbili nire anachere tisa oveno akide no oveno waisa me domen waini chere da kawo hekuna no waru rali ura ore yo ini tasawuf ka mm omori hiwe lile ama omori ashenwo ro inu fe da ni ọnọ mẹka dá ìka jòzí ní nwúra dóun wọlé àṣẹ ń wòzò wọn ní sopa náà ká ẹyìn wéé rí ìrèzí dẹ ẹka ẹyẹrẹ ẹnyìnmí ni ìnìyàn dẹ ẹka sẹmẹ àìkọ́nù wa mẹ eh, ma ẹ̀ka àmà wéé yìí ní òun wa you are still backing àgbàbọ̀ mo rí àṣẹ ń wòzò wọn ní irezi. ọ̀rẹ́ yìí ẹni wá sí ní ìnáwó yìí nánà so akídẹ̀ nọ́ọ̀bìn òun hẹ́n. Eh, wàá ọ̀dẹ òmòrì yìí ní nwosọ nọ ọ̀nà ọmọ mi tẹ́lẹ̀ bíi àrà àdọ́kà wàrà mi tẹ́lẹ̀ bíi à wàrà àyè yìí sáyẹ̀ bíi à education náà hẹ́wọ̀n fa rọ́bà yìí rọ́bì tẹ́lẹ̀ bíi àtàm ẹ̀ how you are educated now ẹ̀hẹ̀ eh, wọ́n sọ̀dọ̀ bá hó ní mòrì di àwọn ẹ̀ ẹ̀ jẹ́ wọn ní ebe zaki zaki a zaki ma abonye lekọr ọ chere ha na ọ bụla ha chere tọdọ chere azaki ọnọrọ amite ọnọrọ amite dịka ya ọ ehe so agụ ozeki sada wọn ọnụ ebe doko omori hi seme doko omori hi na dawọn nke omori ya yi na dawọn na dawọn na ezo exist so wa dat lu jude wọn abisa na yi na existence ka omori ha ọ yi na nim so omori ha abẹ n'izu so ọkị enọ ma ki da. idan ni omori bana yana bisa sabi omori oyina lara doki wallahu ta'ala yaqul omori ne baba ne mana kai ka arrahman ala al-arshi stawa ka omori yana bi arrahman kile sura ra shi omori omori yan omori omori yan so omori he yi na bisa sabi omori ya ah, baha eh bizatihi but omori ya baha bi ilmihi eh

with knowledge omori ha kan ada ikisi omori resi zɛ tɔwɔ nɔn so ebe omori nɔn tani pari alara kyɛ ni hu dɔwɔ ayatu pe yire na mi so ko omori ka oni yire so ɔni akabebe al'arashi omori o ati lɔ imam malika ka ka kefi yatuhu majuhul omori mɛ ati lɔ ɔfɛ yɛ kɔdɔ ohuzeka wasuwa ala eh, na wa imanu bihi. wajib kaya dɔri o kumuri hi zɔn a ba bɔ bi hmm ee ko na wasu ala anhu bidia ɛ eh? kɔdu o kuzi ko muri mi ayi o mi ati bi bi na ɔdɔ ɛwɔ kɔdu ɛ ɛwɔ kɔdu o kuzi ɛmu mu yɛ ɛwɔ yɛ because yɛ bɔ naam dɔki. saa ɛɛ eh, saadisa na anatoɔ ɔho hin ɔnyi asofia tuuti martabatal ihsan ila shuyukhihim kisufi ni mana ase udi ihsan ka da si shehu ne ne wa tatlubu minhum an yas an yatasawwaru shaykhahum inda ma yazkurullah do me ka da kono se wan ela sho ela si shehu ne ne ti udi ihsan which is ka wee waa ahịa keda asụma nka wee ree wee re dore rew dọme ka anyị e na ahịa omorihi da ka isi egwe nne ọ na picturize na picturize da ka isi egwe nne asụma nka isi egwe na-ere isi na ịnụ ihu enọmọ nọ dọki wa rasulu sallallahu alaihi wa alihi wasallam ntụ to mali sallallahu alaihi yakul on mana ka e ka al e ihsan isana hi ihsan anta abudallaha ono bi ko ko morihin kanaka taro asiri ka wero murihin fa ilam takun taro ona biki we nyungro murihin an ki yemi nyungro murihin fa inahu yarok do ye ko murihero so hadith muttafaqun alayh o man do men in bukhari and muslim in Bukhari or any volume 1 hadith 19 muslim volume 1 hadith 37 doki asufiya in sufi nini tadda'i anna ibadata allahi ẹni ne claim ki iba ahekene na me la takuna khawfan min narihi kini hiya ngura ebo hiya ngura ilo murihi wala tam'an fi jannatihi den ere so nyumya en ere so wamba ka en wan jannu murihi wallahu ta'ala yakul umuna ne bavani ibada uzbillahi akaka wad'uhu khawfan wa tam'an wahi omorihini wahi ka omorihini ni ka asunguru omorihi ono asunguru omorihi ono ni watoma an do wabuban ira ha ka ono ni we si si ayambo omorihini ni we si ture aljanna omorihini ke na min almuslimin abeki omorihi omorihi o gurete o pamere te ya ka ebenete tere ya mukore tetere ameni ken ne baba ya nkola domunira kan bada uzbillahi minash shaitani rajim ka innahum kanu yusari'una fil khairat ka awere na dokumo kumyo ana ya kabidi mehe na nabi na nabi mehe yusari'una fil khairat eni wana menaji ni wana hey ni koro izide ni ni wajaduna na de ya hey omorihi rogoban wa rohaba de na hey omori de ya ture ayambe omorihi wa rohaba de nili hanwa ire omorihi moye omorihi wakanu lena khashiyin de ba na aka eno se de e omori hin anomori me ka enipi adokumo kumi na na ka bi asufiya eni sufi asufiya tubihu raqsa wa rafu sawt bi dhikr sufi ni enno de nwe hika oda mizikiri odonyo nwanyele wa mizikiri do azu nwanyele do nwanyele do nwanyene ne ne oh

wa idha tuliyat alayhi ayatuhu awene etama mori amane mewa yesi me kayo mori wa zadatuhum imanan dadatuni imani wa ebe na afi nyebe ebe ma ebe se sibigata lahi da kai da afi nyin ore ye o wakafa billahi waliya ya billahi nasiro da da nyin ile na ka na enyo no re sunna da so da to da nyi so da to yo ini anwa he omoliki ekomori obono ima amane ka ayanon boda atini imani yawan wa ala rabbihim yatawakkalun and like en wala ne omori en ne shaytoran suratul anfal wa qala ta'ala do mori la kan ku azkur rabbaka wazkur rabbaka fi nafsika tadarruan wa khifa ka hen omori ni ni wa da metama omori ni ni ina yawo hmm ina yawo da yata wa me do wata wa me bahuri onye so kahi omori eh duwa tangwale me duwa me duwa si hura inu mulhi wadun al jahar min al qawl dai wa me do we me ba huri sobe o yi ka buruburu bil guduwi wal asal tanene aturuba wala takun min al min al gofilin da so yan ka o night time le umuri so am ayediki ejere olonyo nwa ma askar don wa do da kwa wa ere ama ayedika duwe no la ilaha illallah subhanallahi wa bihamdihi Asa na asanen ewe akumana ka ebanye omuli ayawe ya asa asa ama anyị tendency ka ọzọ ma ka a na dọọ da mante subhanallah da bọda akọ ba ma ni individual dọọ da di dere nya awọ sa enyo me ama bika da bọdọ zonu ọ abika da akọ mete ni jama subhanallah dọọ ni kokoma ra he ọ ana unaina an kada nyime ne yɛrɛ na tɔɔtɔ kɔ ba kan ne ba ma dɔn ba ka kan na o na ina so ɔmo na dɔɔ goyi wɔ nam taasi an ana tɔ ɔhohe na ini ini ini na ɔlɛ sufi lɔka sufi ya isana sufi sufi ɛɛ sufi ɛɛ sufisti ni tɛdɛɛ ɛnini mɛnɛ de claim akash alikashfu fɛn yi claim yi isana ahi ɔmɛn. ki isana heguba a ah, ne kara ko ze yenin wa ilmul gayb de ni claim kene nyo isana kaka oten il awliyai be ni claim mani ka woliye ne ne enno yen de ke en miri ya aben miri enonin en me en miri dani ku aben miri ne hononin wal qur'an yukadhibuhum qur'an na ko wahiriki ele onon inshallah ele na ni ajetun because oni ezika ba menyi ma no mori ozito hon inshallah نعم باكي قل أمري قال والقرآن يكذبهم قال تعالى أمري نبا وانا كاكي قل لا, قل لا يعلم من في السماوات والأرض الغيبة كاكي أبيس نرى إنسما أتابيس نرى إنتزو أنيو أنيو سوني سوني أنيو بنيوني أنا يه إسنا إسنا كوتة إلا الله عليكم السلام أكو أمري هون نرى أنيو بنيوني أنيو بنيوني وما يشعرون de enyo do nere nyong fila ne enyo da nyong nyong ya ne ayana yubu asum ya ba ko ba so inshallah alien on even me avidi loka ozi kono me hakubere ga music me music me discourse topic ilmu le goyi pon ni quran so and then the research is still ongoing but omori ozi to ho akobi ume music amada ho re ɔre ɔfahori koran sɛ sɛ anyo na anyo ilimu likoyi and then sɛvi sɛne ne si claim kɔsɔ ɔnyo ilimu likoyi riri ɔriri oṣu omori yi so mɔmɔli bɛ n'aka ɛnɛ e nyo ya ata yi ne ngana ɔna omori simi ɔna omori simi ha ya inshallah jajɛrɛ na omori zi to hɔ di nyima e hɔn ni anatɔ yi o ini ili ɛɛ e, lamhatu akidatu sofiya lamhatu an an sofiya. so inshallah allah eh, eh, ya man-je irenan ehebe ahụhụ nyi kwesitọn anyara ebe a ibi-asịrị o ahazighi n'echere. ndị niile na ị ka-be anyị. anyị na-eyiyozi anyị na anyị. nyi kwesitọn enyi ya ah, eh, man-je na inshallah وتو أمره تهودي نهون بنتين اللهم أرنا اللهم أرنا حق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك مجيد فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله